محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى فصل في هديه في علاج الحمى kí ni ìlànà anábì sallallahu alaihi wasallam eléyìí tí ó máa fi ń ṣe ìtọ́jú ibà. ó wá nínú sahih bukhari àti muslim láti ọ̀dọ̀ nafi' mawla ibn umar látọ̀dọ̀ ibn umar. pé nàbẹ muhammed sallallahu alayhi wa sallam ó sọ yìí pé ìnàmà al-humma aw shiddatu al-humma min fayhi jahannam fa abriduha ha bilma anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé ibà àbí gbígbóná jẹjẹrẹ. tí ìbá máa gbóná jájá mánilá. níṣẹ́ lélẹ́yìí máa ń wáyé látara èémí iná jahannam látara èémí iná jahannam òun náà ni gbígbóná jájá tí ara ẹni tí ibà ń ṣe ti máa gbóná jaja. sanabi sallallahu alaihi wasallam ó wá fi yé wa pé ẹni tí bàbá ń ṣe bẹ́ẹ̀ fa abriduha bilma omi ilé ìfimá gbé ibà tí máa ń ṣe yín tutù yẹn ni pé oògùn ọba ní ìsìn náà lò ilé ni ohun tí àdéhùn ti fi hàn wá èsì má gbàgbé pétérò ayé ní ìsìn ìdí eléyìí ó dá lórí ọ̀pẹ́bù nàbàwí gbànàbí sallallahu alaihi tó ti ṣe fi mà wá pé ká máa ṣètọ́jú àwọn àárẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìtumọ̀ sí pé ẹni tí bàbá ṣe ọwọ́ mi kò mu ẹni tí bàbá ń ṣe kò sinra ẹni tí bàbá ń ṣe ọmọ kankan pọ̀ wọ́n máa jẹ ẹni tó gbóná tó jẹ́ pé ẹni tó tutù eléyìí iná nìkan tí anábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadithi òṣùgbọ́n ọ̀rọ̀ yìí ẹ rí i pé gbogbo ẹni tó bá gbọ́ ó ṣeé ṣe kẹlòmí ọmọ kà sí àbí kẹlòmí ọmọ wò pé omi báwò ibà. E, pàápàá jùlọ àwọn láfíríkà ní kápítà àbà àwọn ọkọ ah, if that is the case so a nídìí láti máa lọ sí hospital ma nítorí pé omi náà láàkà máa mu omi láà máa dà sára Ibn Qayyim ní ọ̀rọ̀ yìí ó dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìmọ̀kan àwọn medical doctor ó dàrú mọ́ wọn lójú because ẹ̀yin ti máa pé tẹ́ má báyàn sọ̀rọ̀ tí n tẹ́ sọ tí ò bá yéèyàn lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tọ́rọ̀ òye kò ní sọ pé kò yé mi òun kà máa fi nǹkan yẹn ti yẹ̀yẹ́ ni táwọn ọ̀gá ẹ̀ ti ẹ̀gbọ́ sọkùsọ ẹ̀gbọ́ tó wọn jẹ bí sọ fún àwọn ẹni tí wọ́n ṣe medical doctor yẹn nísìnyí ọsọ kíkí là ń yọra yín lẹ́nu sí ní ṣútù nípa pé malaria ò sí malaria just give people water to drink let them be washing their body with water wo wọ́n ti káwé ó kú mọ́ lọ wọ́n máa wò ó pé you are just saying rubbish ṣùgbọ́n bó ló ti fẹ́ jẹ́ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ yìí. kìí sọ̀rọ̀ fẹ́nu nítorí àwọn bàbá ni kò sọ ọ̀nà máa ń sọ. torí aláìmọ̀kan nínú àwọn medical doctor wọ́n wò pé omi o kò lè sògùn bá o kò tẹ̀ lè mú bà wá lè rárá rárá. ṣùgbọ́n Ibn Qayyim ó ní ẹjẹ́ ká sàlàyé fún wa tí ò yé wọn. àlàyé ntí ò yé wọn ẹ jẹ́ ká ṣe fún wa nínú àdéhùn yìí pé àníṣe omi lòògùn bá àkọ́kọ́ oní àníké gbogbo ọ̀rọ̀ tánàbí bá ń bá àwọn èèyàn sọ oríṣi ọ̀nà méjì ọ̀rọ̀ tó sọ oríṣi àkọ́kọ́ nù tó sọ tọba gbọ́ gbéyàwí níbikíbi ó lè máa gbé láyè yìí eléyìí olọ́pọ̀jù nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam oríṣìí kejì oná lọ̀rọ̀ tó sọ tí ọba gbogbo èèyàn wí àmọ́ tó bá àwọn èèyàn kan wí ọ̀rọ̀ tó sọ tí ọba gbogbo èèyàn wí àmọ́ bá àwọn kan wí alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tó sọ tó bá gbogbo èèyàn lápapọ̀ wí wọn náà ní gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti máa ń sọ gbogbo ọ̀rọ̀ tó bá gbópa nàbì sallallahu alaihi wasallam sọ al-aslu ni pé gbogbo èèyàn là nàbì ń bá wù yéé ṣe pé àwọn èèyàn kan yàtọ̀ sáwọn èèyàn kan yéé ṣe àwọn aráàlú kan yàtọ̀ sáwọn aráàlú kan nítorí pé ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ tó bá bẹ́ẹ̀ nìkan sọ́kọ́. gbogbo èèyàn bá sọ túrẹ̀ la ní òfin nínú òṣòlù sọ́kù máa ń sọ pé ọ̀rọ̀ tí mo bá bẹ nìkan yín sọ ó dàbí ọrọ tí mo bẹ́gbẹ̀rún èèyàn sọ lẹ́ẹ̀kan náà ni. ìyẹn ni pé ìfinimọ̀nà tánàbì ṣe fún ọ at moment lórí nǹkan kan. kìí wa nìkan lọ́ba wí o ó dàbí ìgbà tí òun bẹ ẹgbẹ̀rún èèyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ tó bá wa sọ gbogbo àlùmọ̀ ní bá sọ. tọ́ torí ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam bá ti sọ̀rọ̀ kan a ti gbàgbọ́ a sì máa gbogbo alọ́ba لاكوجو ابن عمر رضي الله عنه أما كان صورة كويك قيام الليل إما قيام الليل كنكا أنا بيوا أكبر أنا بيوا أصوف فنعم الرجل عبد الله لو كان يقيم الليل ìyẹn dáadáa Abdullahi ibn Umar yọ ọba jẹ tó bá ti tó bá pé máa ń ṣe kìyàmù lẹ ìyẹn dáadáa ni ọba jẹ tó bá pé máa ṣe kìyàmù lẹ ajẹ́ pé àìṣe kìyàmù lẹ ọfẹ́ sọ mí dé ìyẹn bu torí ẹ̀ mí nípa kìyàmù lẹ lè tì máa Umar ṣe sọ tó sì ṣe ń ṣe tó fi fa ayé lẹ́nu ìgbà tí wọ́n sọ pé ní umar rajul abdullah ṣé abdullah ibn umar lọ́rọ̀ yẹn bá wí àwa ti wá wí are less concerned about it torí pé wọ́n jẹ abdul qudus ni wọ́n jẹ ẹ lágbájá jẹ òun jẹ mas'ud lágbájá jẹ ibrahim abẹ́ẹ̀kọ́ ni alhamdulilayi akẹ́kọ̀ọ́ sẹ́mi wọ́n bá wí ẹni rẹ lèmi à ọ̀n tààrà ẹ̀jẹ̀ tùrẹ̀tàn bá ti sọ̀rọ̀ kan gbogbo apáta lọ́ba wí gbogbo apáta lọ́ba wí ẹni tí ó fi hàn pé kò bá wa wí ẹ̀rí rẹ̀ wà láti wá sọ pé kò bá wa wí. tọ́ eléyìí jẹba ẹlẹ́ẹ̀kejì sani bá sọ̀rọ̀ mi kò bá gbogbo wa wí o àwọn èèyàn kan lásán lọ́ba wí. lápèjì òní láti sọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin wọlé bọ̀wọ̀. ولا تستدبروها ولكن sharriqu أو gharribu ó ní ẹ gbọ́dọ̀ máa dojúkọ àlùkébílà tọ̀ ẹ sì gbọ́dọ̀ máa dojúkọ àlùkébílà ṣègbàṣẹ kàkà kẹ ẹ sì gbọ́dọ̀ kọ̀yìn sí ẹ gbọ́dọ̀ kọjú sí ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí níbi tẹ́ bá ti fẹ́ yàgbẹ́ àti ibi tẹ́ ti fẹ́ tọ̀ kàkà kẹ dojúkọ àlùkébìlà àbí kẹ kọ ẹ̀yìn sí àlùkébìlà ńṣe ló yẹ kẹ kọjú sí ńṣe ni kẹ máa kọjú sí ìbùlà oòrùn tàbí ìbùwọ̀ rẹ̀. sọ̀rọ̀ ni tábàkà títì téèyàn bá gbọ́ àgbọ́yé rẹ̀ èyàn tó sẹ́ lọ́nbò mi wọ́n ní ẹ gbọ́dọ̀ ṣe gbọ̀nsẹ̀ ẹ sì gbọ́dọ̀ tọkọjú kọ̀yìn sí alukébìlà dípò kẹkọjú àbí kẹkọ̀yìn sí alukébìlà níṣẹ́ ni kẹ́ ẹ máa kọjú sí east or west. ok ajẹ́ pé. Okay east or west kìí sí alkibla kìí sì nítorí kí wọ́n ní mọ́kọ́jú sí mọ́kọ́yìn sí ṣùgbọ́n kọjú sí ìbùlà ọ̀rùn àbí bùwọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé ìbùlà ọ̀rùn àti bùwọ̀ rẹ̀ kìí ṣe alkibla ẹ̀yin sọ pé ọ̀rọ̀ anábìnú ọ̀nà bá ti sọ̀rọ̀ bí kí a bá ti wá ó sì ní ká má ṣe kínni ká má kọjú sí ibi tí à ń kọjú sí ṣe sọlá ká sì má kọyìn bó lè à ń kọjú lẹ bó lè ń kọjú lẹ náà ó sì sọ pé ẹ kọjú sí east or west tó a jẹ pé ọ̀rọ̀ rẹ̀ tó sọ ń bí bó ti ṣe wáyìí kìí ṣe àwa tá à ń gbé bíbí báyìí ní báwo. àwọn ẹni tí ń gbé Madina ní báwo àtàwọn tí lò wọn dàbí Madina tàbí opposite Madina. ẹlọ́wà ni sọ fáwọn ọmọ tí ń pariwo ó bẹ́tà kan lọ sọ́jà. tó. So, anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu ara Amadina ni bawi limada nítorí jẹ báwọn madina ni ibi táwọn ń kọjú south south ni maka wà tẹ báwọn madina. ajẹ́ ẹ gbọ́dọ̀ kọjú sí alkibla nígbà tẹ́ ẹ máa ń tọ̀ àbí gbà tẹ́ ẹ máa ń ṣègbàṣẹ ẹ sì gbọ́dọ̀ kọ̀yìn sí tẹ́ bá kọjú sí south lẹ kọjú sí tẹ́ bá kọ̀yìn sí north lẹ kọjú sí níbo la ṣẹ́kù wọ́n ní north south and north north kí la ṣẹ́kù east. or west ìtumọ̀ ọ̀rọ̀ anábì nù bẹ̀. rẹ̀ ó ní í ṣe pẹ̀lú àwọn èèyàn tó ń gbé particular area dal kibla wọn wà lágbọn south àbáwọn ẹni tó ń gbé particular area tí kibla tiwọn èsì south lọ about north tí kibla tiwọn náà bá wà ní north the same thing wípé ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ kọjú sí. Si, alùkébìlà láti ṣe gbàtẹ àbí láti tọ̀ ẹ sì gbọ́dọ̀ kọ̀yìn sí ṣùgbọ́n ẹ kọjú sí east or west lọ́dọ̀ tí wọ́n ń bí alùkébìlà wa ń kọ́ east. ẹ wá kíyèsí o ọ̀rọ̀ anábì ọ̀dàbí ọ̀rọ̀ tiwa o. onílàtẹ̀ sàkbẹ̀lù kébìlàtà. kébìlà àwọn ọmọ abẹ́ńbẹ́ń bíkíbi tó ọba wà láyé àjẹ́ pé kébìlà bíkíbi tí wọ́n náà wà ọ̀ gbọ́dọ̀ kọjú sí yàgbẹ́ ọ̀ gbọ́dọ̀ kọjú sí tọ̀ ó sì gbọ́dọ̀ kọyìn sí ṣùgbọ́n nǹkan tí ó ṣẹ́kù ní pé east or west yun in your own area where is the direction of the kébìlà àwa ti mọ̀ pé lọ́dọ̀ tí wàá ní ìsìn east ni àjẹ́ pé ẹ̀ gbọ́dọ̀ kọjú sí east. ẹ sì gbọ́dọ̀ kọjú sí west kí ló ń north or south sọ̀tàn nàbí ń bá wa sọ̀rọ̀ tí ẹ bá wá jẹ́ pé alágídí olódò kan ní tí ọ̀kan kí ó ka gidi ẹ̀rí tí ọmọ à tí ó dá wàhálà lẹ̀ bánabi ni ẹ ká máa kọjú síbú lọ́rùn ní tá a bá tọ̀ àbá bá yàgbẹ́ bàbá yìí ó ní kíbla lọ́dọ̀ wa wó jáde ti sọnù. So gbọ́dọ̀ pé yé wa tòǹtòrí ẹ̀ níbi nǹkan yìí mú tíráì láti fi hàn wá pé àwọn ọ̀rọ̀ wà tánàbì sallallahu alaihi wasallam sọ tí ò kárí gbogbo èèyàn ibi tó ti kárí gbogbo ara tó wà ń bẹ o ibo ló ti kárí gbogbo wa ẹ gbọ́dọ̀ kọjú sí kíbla ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí kíbla ibi tí ò ti kárí gbogbo wa oníbo lọ́sẹ̀kù ṣé ìsọ̀ north ìsọ̀ west ní tiwa náà ni àbí north or south ilé ìjọba oṣù jẹmẹ ọdà àtọba ajẹbẹ ṣé àdìsí tánàbí wa sọ wípé omi tútù lòògùn bà ibi tá à ń lọ nù ṣé ọ̀rọ̀ tó kárí gbogbo ará ayé ni àbá àwọn aráàlú kan naam wọ́n ní. ọ̀rọ̀ tó kárí àwọn aráàlú kani tí gbogbo ayé a jẹ́ pé kò sáyè fẹ́ni bọ́dì láti máa sọ̀sọ́kùsọ nípa àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam pàtíkùlàlì ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ ní ìsìn o ẹ̀yin ẹ máa fomi tútù sóògùn nítorí pé tó hàn sí wa òun náà ni kí ni ń fa ibà lọ́dọ̀ tí yín àwọn òdebò mi rì á máa ń ti ń fa ibà lọ́dọ̀ tí wọn dípò pàwọn akómi tútù náà ni ẹ máa mu tí wọn èkú ẹ sá lọ máa sinra tí wọn èkú tontori sọ pé ní agbanlẹ̀ lárúbáwá yẹn gbà wọn wọn ní ntí máa ń fa ibà ó ní gbígbóná jẹjẹjẹjẹjẹ òórùn òun ló máa ń bíbà bó sì ṣe wàdó ní nànà kọ́dà àwọn ọmọ ti ń jẹ́ bà gbàtọ́lọ̀ ẹlẹ́dàá wa tó ti bá wọn sòògùn rẹ̀ bàtà tẹ́ madina tí ò ṣe gbé tí bá ń yọ wọn lẹ́nu kánábì wa bẹ́ẹ̀ lọ́n kó kókó gbogbo ba ìlú yìí kó kọ́ lọ dàbò mi ẹnìkan ní is that possible ẹ máa dán rẹ jẹ olódo kí ni ọ̀pọ̀sibù lọ́dọ̀ ọlọ kò sí jọ ọ̀pọ̀sibù torí di eléyìí báyìí tẹ́yìn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn nǹkan ńláńlá ọ̀mà ṣẹlẹ̀ anábì bẹ́ẹ̀ lọ́wọ́ ó ní kí ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kó fi ìfẹ́ Madina sí wa lọ́kàn kí ẹ bó ṣe fìfẹ́ mọ́kà sí wa lọ́kàn kó bá kó àwọn amódi àtàárẹ̀ tí máa dá yẹn láàmú tó wá Mẹ́dínà kó bá kó kú kó lọ dá sí Juhfa ọlọ́run sì kó gbogbo ọlọ́dà sí Juhfa Juhfa ó ti jẹ́ ìlú táwọn èèyàn máa ń gbé tẹ́lẹ̀ ìgbà tí ibà yẹn tọ́tọ́ láǹtì síbẹ̀ ibẹ̀ túká ní dòní kò sẹ́ni tó lè gbé ìlú yẹn dòní maybe you can try it <laughs> subhanallah ibẹ̀ ló ti yẹ káwọn gbé mi kọ́tù wa láti gbé ihram wa ní mi kọ́tù àwọn áfíríkà yìí tọ́gbọ́n kẹ́nìkan lọ bẹ̀ rí ẹnitẹ́ ń lọ láti áfíríkà pẹ́fẹ́ lọ sí hajj àbí umra tẹ́sí gba madina jọ́fà lọ ẹ̀kẹ́ lọ jọ́fà yẹn àwọn èèyàn lè lọ bẹ̀ máa o. ìlú kan tó wá wà déédéé rẹ̀ táwọn èèyàn ń gbé wọ́n ń pè ní rọ́ọ̀bìgì rọ́ọ̀bìgì wọn tí máa ń gbé ìhram ní gbogbo fasiliti àti gbé ìhram gan ìjọba gan ọ̀dán wò kó ṣeéṣe jọ́fà rọ́ọ̀bìgì ni wọ́n ṣe sí. torí de eléyìí eléyìí fi hàn pé ọlọ́run kó gbogbo ba yẹn kúrò ní Madina ọmọlẹ́yìn anabi gan nke lọ́n nǹkan ńláńlá náà tún ṣẹlẹ̀ ibn Amir anhu àwọn sàhábà tó Islam wọ North Africa gbàtà délùú tó ń pè ní Kairawan ẹni tó táwọn pè ní ibnu abi zayd alqayrawani ìlú yẹn ló padà di kápítà fún Uqba ibnu Nafi lẹ́yìn ìgbà tí Uqba ibnu Nafi tó gba gbogbo North Africa ó sì gba títí dé Morocco yàtọ̀ sí Egypt tó yẹ kí Amr ibn ló ti kọ́kọ́ gbà. so ìgbà tí tó wá fẹ́ fi tó fẹ́ fi kápítà pé káì ìlú yìí ló wú òun láti fi òun àmọ́ àwọn ẹranko burúkú kún àwọn ẹranko olóró àwọn ẹranko abìjà kún gbé. nínú kọ́jọ́ pa rí wọn pa lé wọn kó ń bẹ̀ tá a bá rí bẹ́ẹ̀ sí tá a fi wọn lẹ̀ wọ́n pa wa. Uqba ibn Amir gbà tilẹ̀ sùn lọ́ba ti kútúbà fáwọn ẹranko yẹn yàní tí mánì bá wà nǹkan ìyàlẹ́nu ọ̀sẹ̀lẹ̀ ó sì kútúbà fáwọn ẹranko yẹn ó ní gbogbo ẹ̀yin ẹranko afàyàfà bí ejò bí akeke bí kíní kan gbogbo tó wà ń bí báyìí àfi ń yé yín pé ẹni tó bá lẹ́mìí rẹ̀ lò nù yín tó kú ó ń lu yìí kó tó dọ̀là torí pé àwọn ọmọ ogun Muhammad sallallahu alaihi wasallam ti débi ètò bá ṣẹ́kù ọgbà fọlọ́ gbogbo wọn sì páàkì ara wọn kù. nínú ìlú yẹn torí pé wà torí ẹ ló ṣe jẹ́ pé àwa náà tá a bá gbọ́ ẹlẹ́dàá wa gbọ́ ọlọ́wọ́n gbọ́ àdúrà wa yóò sì ṣe táwa náà fẹ́ fún wa bẹ́ẹ̀ lọ́n kókó kọlọ sí jọ́sà àwọn ní ilẹ̀ lárúbáwá yẹn lónìí wípé ibà àrùn tó strange ní lọ́dọ̀ ta, so kò kọ́mọ̀ àti pé mosquito sí mosquito yẹn ó rí à torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn kan bá fi lọ́ọ́ complain pé bà ní dùn láàmú lọ́sítítù à. Ah wọ́n lè declare state of emergency lórí ilé tí ń gbé àti gbogbo àwọn surrounding rẹ̀ nígbè torí kọ́ má jẹ́ kó wọ́n fẹ́ kó àrùn burúkú wọnú lù lárùn tó common bíi gàrí àti kulikuli lọ́dọ̀ tiwa yẹn so àwọn ọmọ wò pé hmm. lè má dá nítorí pé bí ẹ̀fọn ìní fa ìwọ náà jiyàn rẹ̀ níbo lẹ fẹ́ táwọn ṣẹ̀ṣẹ̀ máa tanra ajẹ láfíríkà ọ̀nà wo la fi mosquito òyìnbó rọ̀ tí o yà ṣe nǹkan kan. nítorí pé a rí gbogbo àyíká wọ̀ gbogbo àwọn pọ̀tọ̀pọ̀tọ̀ gbogbo àwọn rọ́bìṣì omi ń dá dúró kìnnì kan ṣe kìnnì bíbi tí ẹ̀fọn ti ń wá nánu orí à yàtọ̀ sí lẹ́yìn ìjọba ò tún sùn wọ́n ti ní àwọn kẹ́míkà tó ṣe pé ó wà ní fọ́ọ̀mù èéfín tọ́mọ fi sí gbogbo òlu nígbò ó ti lásìkò wọ́n mọ̀ fi sí gbogbo òlu ni yàní agbọ́pá fínú yàrá àbẹ́yìn náà ni a sì fín ẹ̀dẹ̀ àtúrántí fín tọ́ílẹ̀tì èwo àlà ń fi títì ìgbéyàwó pàwọn àti wa tó láhàúlá ọlọ́kú wọ́tẹ́ ìlàgbára so therefore níbẹ̀ yẹn náà ní láṣẹ òrùn mú so ó sì dájú wípé ọmọ múmú rẹ àwọn ò tí ì rí kọlọ ń sànù wa so òrùn mú bẹ́ẹ̀ so òrùn tó mú yẹn náà lè fa ó lè dáná bí sallallahu alaihi wasallam ń tọ́ka sí pẹ̀lú àdéhìí níbi pé solution rẹ ní kó máa mú mi solution rẹ niko kó máa mi kó máa fi sinra. nítorí pé a ti mọ̀ pé àtòdìjẹ nǹkan ló máa ń mú kí nǹkan wálẹ̀. àárẹ̀ yìí ìgbóná ló bi kí ló yẹ ká fi pàdé rẹ̀ nítorí ni Tututu ló bi kí ló yẹ ká fi pàdé rẹ̀ nítorí gbóná ni oorun ló bi kí ló ká fi pàdé rẹ̀ ká yájú ni ọmọ asùnkalẹ̀ tí a tá a rí ọwọ́ apọ̀. àìsùn ló bí kí ló fi sògùn rẹ̀ àbọ̀ bá sùn lẹ́rọ̀ ó sùn lélè so bẹ́ẹ̀ náà ni ibà níbí ṣùgbọ́n àwọn medical doctor tí ó jẹ́ pé táwọn ọmọ ni wọ́n ń takò bóyá bàbí táwọn mọ̀ òun náà ni bàbí tí nǹkan míì bí fún wa mosquito ní jẹ́ pé òun ló bí ibà fún ọ kọ́ ọ máa mú mi kọ́ ọ máa lérò wípé yóò kí ọ̀rẹ́ tó a jẹ́ pé àdéhùn yẹn ń sọ nípa àwọn èèyàn tí ń gbé agbọn abi tó jẹ́ pé gbígbóná oòrùn ló bíbà fún wa rẹ̀ ní káwọn ni máa mú mi. omi tẹ́ tún rí náà tó bá jẹ́ pé èèyàn bá rẹ́ni tí bẹ́sẹ̀ ń fomi tọ́jú àárẹ̀ dáadáa ó súnmọ́ kómi gan alára kọjú fún ìgbà tiwa náà tó jẹ́ ẹ̀fọn ló òdodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam ètò túmọ̀ sí pé ntí Ibnu fún wa nípa pé ọ̀rọ̀ anábì yóò wà limited sáwọn ará abìkan so ó àdìsí yìí lè rí bẹ́ẹ̀ ó sì tún lè general because ẹ mọ̀ yín pé oògùn àárẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ntọ́lọ̀ ń fi yé èèyàn kọ̀ọ̀kan ètí wọ́n mọ̀ ó lè jẹ́ oògùn tá a lè fi wo àárẹ̀ kan ẹlòmíràn ṣáájú kó o tó ṣàlàyé rẹ̀ fẹ́ni tí ó mọ̀ kò sí bó ṣe fẹ́ mọ̀ ìdí nì tó fi jẹ́ pé ó mì gan alára ó lè jẹ́ oògùn ibà eléyìí tó ń pè mosquito máa bì bọ́kàtìlẹ̀ jẹ́ pé jọba lómi ni wọ́n fi wo ibà mosquito ẹni tó prescribe rẹ̀ fún wa yóò jẹ́ expert yóò sì sọ bá ṣe máa mú àti irú omi wo láà máa mú tí omi tó tutù ni àbí omi tó lọ́wọ́rọ́ àbí ètò gbóná janjan ìgbà wo láà sì máa mú mélòó láà sì mú tẹ́lẹ̀ kò jẹ́ nǹkan tí ó lè ṣòro kí ló fà tá a fi sọ bẹ́ẹ̀ onígbé lónìí ìwádìí tọ́mi yẹn ń ṣe ó tún ti fi hàn wípé omi ìwòsàn ní lórí gbogbo ààrẹ kódà ara àwọn ẹni tó kàn specialize lórí eléyìí táwọn náà sì fi ń train àwọn ọmọ láwọn universities nítorí pé gbogbo oògùn tá à ń lò wọ̀nyí báyìí lórí pé ibà ń ṣe mí kíní kan ń ṣe mí sẹ́mi pé àwọn náà ní dáńdá sí wa lá torí pé o lè máa lo orthodox medicine kó o máa wá jáde lálàáfíà náà láì jẹ́ kó o tún fara gbá nǹkan mi. ẹ̀rí táwọn náà máa sọ fún yín pé oògùn tó ń lò ó ní kíni ó ní side effect. torí de eléyìí o lè máa mú mi títí títí kí ni ó sọ ọkàn náà máa tọ ni. so àmọ́ àwọn oògùn tá ń lò tá ń lò tá ń lò tá ń lò yín ẹ̀rẹ́ lómi ń gbó lójijì oògùn ló fà á náà ẹrẹ lómi àárẹ̀ tí ò ṣe tẹ́lẹ̀ yọ yọjú sí i àwọn oògùn burúkú yẹn ló fà á náà ṣé ọ tó bá yẹ pé àgbo ló mú báyẹn ló ń ṣe kínní kan àti kẹ́míkà wo lọ́wọ́ àná àgbo lọ títí kẹ́míkà báwọn ásíìdì wo lọ́wọ́ àná wọ́n fẹ́ lè sọ fún ọ pé àgbo ọwọ́ àsídìk tásíìdì wà lò torí ẹ̀ inú ṣe jẹ́ pé àwọn oògùn tá à ń lò náà léwu wọ́n sì tó sọ́ra fún un torí ẹ àwọn tó bá mọ̀ nípa rẹ̀ wọ́n mọ̀ nípa rẹ̀ lọ́dún kan ẹnìkan jẹ́ medical professor láti Spain ó wá Medina afáwà kan àgbà lálejò afáwà tó àgbà lálejò wọn á pé ó wá invite mi so àsìkò yẹn mo ti fẹ́ máa bọ̀ wálé ìbẹ́ nù wípé mo wá tí n ti rí dì ọkùnrin pòfẹ́sọ̀ yẹn ṣe àwọn òwe tí ó wá sọ tó bá gbà rẹ̀ báyìí bá ń sọ irú kọ́pù tó máa mú lójúmọ́ so kò sì gbọ́dọ̀ ju ìgbà báyìí lọ omi yẹn gbọ́dọ̀ lọ́wọ́rọ́ báyìí omi yẹn gbọ́dọ̀ gbóná wàláhì nǹkan ìyàlẹ́nu débi wípé àwọn ẹni tí ń fi oògùn tí òyìnbó ń kó paracetamol à ń kó táwọn fi ń wà á rẹ̀ wọ́n ti gbé lọ kóòtù láì níye ìgbà ní Spain wípé wọ́n fẹ́ gba sẹ́jẹ́ máa lọ. nítorí pé omi ti ń prescribe fáwọn èèyàn lórí gbogbo àárẹ̀ yẹn ṣiṣẹ́. sẹ́yìn kejì ó mú káti hospital gbogbo wọ́ọ̀yù àké ọ̀fẹ́ kó bá wa ọ̀fẹ́ bá sẹ́ wa ọlá pé mùsùlùmí tó jẹ́ kò fẹ́ dúró ó tún spreadi kìíní yẹn ó wá sí umra ni ó wá ń spreadi kìíní yẹn náà fáwọn èèyàn bẹ̀. torí ẹ̀ ó dúdú lọ́rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam ni mo ti sọ yìí pé omi gan lásán ó lè jẹ́ oògùn bàtẹ́ sí náà ṣùgbọ́n tá a bá ní ẹni tí ó lè prescribe rẹ̀ fún wa irú èwo la máa lò báwo ni ó ṣe gbóná sí iye kọ́pù mélòó nígbà wo ṣáájú àbí lẹ́yìn oúnjẹ ni so láṣẹ kẹfì dáre ẹnìkan á pé ẹ tàbá ti ni tó bá mọ orí eléyìí tó bá prescribe rẹ̀ fún wa ẹni tí ó súnmọ́ ni wípé tí ibà yẹn téèyàn bá mú mi sí kò ní tètè san ṣé èyí táwọn á tí náà máa tètè san àbí kò tí ì sẹ́yìn rí ni à ah. ẹnìkẹ́ ibà nísìnyí ibà yìí nígbà tí wọ́n ti ń sógun fọ́fọ́ kẹ́yìn kan tí wọ́n kó káyé yìí ní abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin wọ́n kàn tó ní bí àkàrà sínú kínní bẹ́ẹ̀ ẹnìkẹ́ this the first four tó bá ti yanjú tiẹ̀ wọ́n ní after kínní kan hours the second four àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n náà máa lò pé ókè à ń bí tiẹ̀ lọ à ń bí tiẹ̀ tí kínní bá tún rọ́ ọ mú gbogbo oògùn tí mo ń lò yóò sì pé kíni wọn kàn kó kíní sínú láti so ó lè lo gbogbo ẹ̀ tán gbà mí gan tí wọ́n máa ń kó kíni yóò lò kankan nǹkan yìí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ajẹ́ pé tá a bá mú mi náà ò nídìí kó fi sọ wípé ẹ omi yìí ṣe ń sóògùn àbí ó sòògùn àìmọye eléyìí tá a mú náà tí ó sòògùn abẹ́rẹ́ gan-an ń kó wọn lórí ibà tí gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ ni níjọ́ kan náà ni ó fi ọ́ lẹ̀ wọ́n sọ fún ọ pé abẹ́rẹ́ yẹ mẹ́ta lẹ́gbàá abẹ́yẹn ò rí bẹ́ẹ̀ ni wọ́n ní dẹ́ba ti gbá tóní ẹ̀tún wa lọ́la ẹ̀tún wa lọ́túnla ọ̀túnla náà dọ́ba ti gbà tán lọ́ba dìde dìde mu ó rí tó tóra máa rọra tẹ̀lé tóra máa tẹ̀lé tóra máa tẹ̀lé. ọ̀dà nídàmì ìgbà tí wọ́n mú mi lásán tí ó sòògùn bàárẹ̀ abẹ́rẹ́ tí wọ́n tú sí ọ́ndìyàn ṣé dẹ́bínú ni àbómi nàá. <laughs> tó náà mi lò náà dúpẹ́ fọlọ́ tó torí di eléyìí eléyìí jẹba o bákan náà àwọn olùmọ Ibnu Qayyim wọn sọ pé ọdàn gbàtà Nabi sallallahu alaihi wasallam sọ pé ẹni tí ó ń gbèrú ìlú tó gbóná báyẹn omi ni ọmọ fi sòògùn bà sómi lásán ni àbomi Zamzam ọlọpàá kan náà olùmọ sọ pé omi ni omi lásán gbàtà pàkan náà wọn sọ pé omi Zamzam inṣàlá omi lásán ni bàbá aromi zamzam ọkọ yìí àbí òye wa ẹ̀hẹ́n nítorí pé o lè máa gbé bẹ́ẹ̀ náà kọ́ ọmọ aromi zamzam gbà tá a rẹ̀ ń dà ọ́ láàmú sọ̀rọ̀ á ní mú mi ó mú mi sọ̀gẹ́ bá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ pé ẹni tó bá jíjẹ dẹ́bí nù àjùwà kóró méje láàárọ̀ ọjọ́ kan àjùwà ti Madina. asasi òfò kan kò ní ràn ọ́ lọ́jọ́ náà ṣé ní ìsìnsáwà ní ajúwa yẹn sẹ́ni náà ẹ̀ka àwọn tí ń ta dẹ́bínú náà gbọ́n tàbí táwọn torí táwọn sọ pé ajúwa khalas gbogbo ètò ajúwa àti ètò ajúwa láìsẹ̀ so ètò wa ti dúpọ́ náà dúdú ó dábí tó nípa ájúwà ájúwà ájúwà ájúwà báwò so téèyàn ò fi ra nǹkan míì ló kọ nǹkan míì tó ń ṣẹlẹ̀ bàjẹ́ torí ẹ̀ làwọn olùmọ̀ wa sọ pé àwọn ń bẹ lọ gbé gbogbo dẹ́bìnù tàbá ti jẹ méje lójúmọ́ kan kó sì sẹ́yìn torí a lè má rí àjùwà. tọ́ a ní dàbínù lé wa Taa ní kóra kó serú onípa lílẹ̀vù nàìjíríà wa tá a máa jẹ yìí nílé ni wọn là á rà inṣàlá so ọ yẹ ká nílé o torí pé ànábì sallallahu la tamra fi jiya'un ahlu gbogbo eléjò bá ti sí dàbínù bẹ elébi làwọn ará bẹ elébi làwọn ará bẹ tẹlẹ ìtumọ̀ sí pé dàbínù ọ̀yẹ́ kọ́ wọn wà lé wa táwọn ẹ̀jẹ̀ méje méje láàárọ̀ ojoojúmọ́ tó àwọn olùmọ̀ àìsàn yìí pé bàbá àmàjẹ ajúwa náà lórí inṣàlá ń bẹ lọ́n kó ṣiṣẹ́ yẹn. lápá láwọn àwùjọ tiwa tó yẹ kó gbogbo ẹ dọ̀tí burúkú àwọn ọ̀daràn kún bẹ̀. ọ̀daràn tí wọ́n fẹ́ máa ṣàṣàṣì kan sí ọ tí gbogbo wọn ti ya páàbù. ṣèwọ náà kún mẹ́nu rí i tún dúró. ọlọ́ọ̀ máa tọ́jà pé ẹnìkan kò lè ṣe kiri kan fáwọn wá kí ní yáya fitikì ẹ̀ ìrọ̀lá sábà rọ̀ ọ́ so eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá ti ń jẹ dẹ́bínú yẹn ọlọ́wọ́ máa ṣe kí ni yọ máa dáàbò rẹ̀ bọ̀ tọ́ ń bá wa ń jẹ kò túmọ̀ sí pé ọlọ́mọ tọ́jà o ẹ̀ yẹn ni pé eléyìí náà bẹ́nu dáná bí sallallahu alaihi wasallam tó fi ṣe wá ní àǹfààní tọ́ eléyìí jẹ́ ti ibà kí wá sí pé wọ́n sọ pé ànábì sallallahu alaihi wasallam wa lóògùn bàbá ike amuzeitu zeitun akpakpọ mahali adami zemzem si ama musibi mẹ́ta mẹ́ta láàárọ̀ láàárọ̀ sanni abilọ sọba na, àbí creativity ti yín ẹhẹn kẹma o because sanni abi sọ wa very clear kí ló gun bá ń bì omi a sì sọ pé zemzem ni àbomi lásán àwọn kan sọ pé omi lásán àwọn kan sọ pé omi zemzem a sọ pé inṣàlá téèyàn bá rí zemzem tó bá mu mi lásán náà ńkọ́ yóò sóògùn rẹ̀ tó ọ̀rọ̀ rẹ̀ yẹn tún á bá gbogbo wa náà wí ní dàmí tábàtẹ sọ pé omi lásán ọ̀ka oògùn bá lọ́dọ̀ tiwa lọ́nà máa ní kọ́ lọ sí umrah àbọ̀ lọ sí hajj ńkọ́ torí para rí ọ̀fẹ́ ṣe dáadáa máa mú mi máa mú mi inṣàlá ọlọ́wọ́n bó fún ọ lálàáfíà ẹ̀hẹ́n ibi tí problem wa wà ní pé o ti wá wà ń bẹ̀ náà ara rẹ̀ ń ṣe tíkọ́tíkọ́ ẹnìkan wá ma ẹ̀kọ́ tá ànábì fi kọ́ wa yìí ó ní kó máa mu mi lọ́wọ́ ní omi lásán ànábì ló ní ká mu ẹ èmi ò gba gbogbo orú àwọn àdìsí ń gbọ́ ẹ́ ọlọ́mọdé asorí ibú ọ irú àdìsí wo wá ní wọ́n gbàgbọ́ àdìsí <laughs> wo lọ́sọ̀rọ̀ ń kọ́ àgúnmu bàá tó torí pé ẹlòmíì wọ́n mọ̀ fẹnu wa rọ́ọ̀fù ni yóò fẹ́ demolish gbogbo tó wà ní islam tó tó bá mú mi inshàlá inshàlá ọlọ́run fún ọ lálàáfíà tó kò sí tàbí ṣùgbọ́n igi tẹ́yìn bá ti gbàgbọ́ kọ́lọ̀ ọba ni ó ṣe wòsàn oògùn yìí lànà fi sì ní ká lò á ta ni ó mú un ti ṣe wá kó tẹ́lẹ̀ náà Allahu Rabbul Alamin sáà nàbì lọ́wọ́ ara rẹ̀ ni. àbọ̀lọ̀ lọ́ràn ọlọ́ lọ́ràn alihamudulilayi ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ẹlẹ́kejì inú tó a ti fẹ́ mẹ́nu bá lónìí ó náà ní pé inú ń dàrú èèyàn ń yàgbẹ́ kpòrò kí ló gùn ẹ̀ ètò àsọ yìí pé ìgbẹ́ ọ̀rìn ń dà láàmú kí á ló oyin gbọ́ ẹ̀ wọ́n sọ pé tèmi bá mu oyin tí mo bá la oyin yìí máa sígbẹ́ fún mi ni àwọn wa sọ pé inú rẹ ò ni inú rẹ ń parọ́ àmọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ni inú ẹ ló ń bá ń sí ọ́ ìgbẹ́ yóò dùn ẹnìkan á pé sọ́dà bíi flagin ṣé flagin wàá lẹ̀gbọ́n ni àbábúrò èwo lẹ̀gbọ́n oyin lẹ̀gbọ́n náà flagin jò lóde ẹgbó kan náà flagin so oyin tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ti sọ̀rọ̀ rẹ̀ tó tún ti torí oyin oyin gan ti ń pọ̀ oyin ó tún sọ súra kalẹ̀ tó pè ní orúkọ oyin ti ń pọ̀ oyin. ọlọ́run ti sọ pé ìwòsàn bẹ́ẹ̀nbẹ́ fọmọ èèyàn anabi sallallahu alaihi wasallam wọ́n wá sọ fún ní ọmọ ìyá mi inú rẹ dàrú inú rẹ̀ wáyà kan náà inú rẹ̀ inú rẹ ó sì gbẹ gbẹ̀ǹkà dànù tiẹ̀ tó inú rẹ tó yọkàn asala anábìrin ẹfun lóyìn mu àrígbé láyé gba ẹ option wo ló tún wà ìdí táwọn èèyàn fi ní mánì tó lágbára rẹ ìgbà tí options ti pọ̀ níwájú àwọn èèyàn ní sí ọ̀pọ̀lọpọ̀ ká ìtànàbì bá kọ akúmá ẹlòmíì lè sọ pé kí wọn bò ń wá ń liver salt ẹlòmíì ó pe ẹlòmíì lè pé kinní míì àbí òye wa ẹlòmíì lè pé gàrí ló máa kó gàrí jẹ ní ìsù tó wàhálà kàdà ṣùgbọ́n ńgbà tó ṣe pé àwọn ti wọn kò sẹ́sà kò sí nǹkan míì nígbà sọ fún wa yìí wọn máa mójútó anábìnrin ẹfun lóyún mu tọ ọkùnrin wa lọ tó bá tún padà dé ó ní mo ti fún lóyún mu o but unfortunately kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ anábìdún ni ẹkún lóyún mu gbàtó di lẹ́lẹ́kẹta àbẹ́lẹ́kẹrin ó sọ fún anagbọ́n ó ti mú ìgbẹ́ yìí ò dúró anábìdún sadaqallah wa kadhaba batnu akhi òdodo sọ inú ọmọ ẹ̀yà rẹ̀ ń parọ́ tọkùnrin yìí tó wá gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé òdodo lọ́lọ́ sọ inú ọmọ ẹ̀yà mi ń parọ́ wá tún lọ fún lóyìn nígbà bá gbó so eléyìí túmọ̀ sí pé òdodo lọ̀rọ̀ ànábì Muhammad sallallahu gẹ́gẹ́ bọ́rọ̀ ọlọ́run ọba gbogbo ntẹ́sìn tí wàá bá ti mú wa a gbọ́dọ̀ mú ní kókó a gbọ́dọ̀ fọwọ́ tẹtẹrẹ àbọ̀wọ́ yẹpẹrẹ ká fi mú a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pọ́ kà fún ó sì kà sí tó ṣùgbọ́n o oyin eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam ń tọ́ka sí bíi. èyí tọ́lọ̀ wọn bá sọ nípa rẹ ó ń lóyún gidi o nítorí pé oyin lónìí ó ti pé gba ó ti pólísì ẹgbẹ̀rún kò sì sẹ́nìkan nínú ẹni tó pàtẹ oyin síwájú tí ọ̀ máa pe tiẹ̀ lógidì gbogbo ẹni tí sì ń ta oyin ẹni ń wò pé tẹlómi èso gidi débi wípé. bẹ́yìn bá ti rà kan rí tẹ́ gbàgbọ́ kó ń lo gidi oyin ọmọ èèyàn tọ́jọ́ rẹ̀ yín àbọ̀tà yín òun ti ń retí láti sọ fún yín pé àdàmàdì ló ti rà. tẹ̀bí pé àìmọye èèyàn ti ra ṣúgà lóyin ọ̀pọ̀ àìmọye ìgbà làwọn èèyàn ti ra rèké lóyin. kódà wọ́n tún mọ bí wọ́n ti dé máa dé tí wọ́n fi ṣúgà pe àwọn oyin tí ń fò táwọn náà máa fún ṣúgà yùnyùnyùnyùn lẹ́yìn tẹ́ wá ń kọjá nítòsí wọ́n fi ògidì oyin lóyin yẹ́ ẹ̀ tó ráwọn oyin gidi ni láì ní mọ̀ pé ṣúgà ni tó wọ́n gbọ́dọ̀ jẹ oyin gidi ibi tí jàǹbá tẹ̀ wá pọ̀ sí ni pé kí wọ́n da ẹni tí wọ́n pè lóyin gidi yẹn fún yín lówó ribiribi kẹ padà wá rí i pé àdàmàdì ni ẹni tó ti bẹ́ẹ̀ ti jàǹbá yín o ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين torí ẹ oyin gidi ó sì ń bẹ nù kẹtí ọ̀yẹ́ kọ́ wọn wà nílé wa gbogbo àárẹ̀ yàtọ̀ sí gbẹ́ lásán tó bá ní í ṣe pẹ̀lú inú inú ń rún yẹn inú ń lọ yẹn èèyàn ò tí ẹ̀ rí gbọ̀nsẹ̀ sí kéèyàn la òun inṣàlá ọlọ́wọ́n máa lò ní sábàbí láti fi wo yẹn sàn nínú tí ń bá ń ṣèyàn. níta ṣàkíyèsí pẹ̀lú gbogbo níta náà bí bá ń kọ́ wa ní pé ntí ń ṣàlàyé fún wa pé ká lò sáàrẹ̀ tí máa ń ṣe wá kìí ṣe ní tó ṣe pé tá a bá lórú rẹ̀ yóò tún tí ó yọ fọ̀nà míì ṣe wá ní jàǹbá. tí omi ọ̀bá wúlò fún ọ kò ní pa ọ́ kò ní dọ́gbẹ́ burúkú sí ọ la tí oyin ọba wúlò fún ọ kò ní pa ọ kò ní sí ọ léṣe oyin gidi ò sínú tí máa ṣe gidi ọyọ oyin ni mo jẹ ni jẹ̀díjẹ̀dí mú mi ṣúgà ló mú eléyìí túmọ̀ sí pé gbogbo orú àwọn nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam ń kọ́ wa nǹkan tí ò lè pààyàn lára ni nǹkan tí ò lè kó bá làbí èèyàn ni eléyìí tó túmọ̀ sí wípé tí wọ́n bá ráǹfààní níbẹ̀ tó ń ṣe ń lò máa dájú pé kò ní ní ọ lára eléyìí túmọ̀ sí wípé ìtọ́jú àárẹ̀ gba ojú ọ̀nà eléyìí dáná bíi là kalẹ̀ oná lójú ọ̀nà tó dáa ju gbogbo ọ̀nà ẹnikẹ́ni yóò wù lọ tó sì yẹ. káwọn mùsùlùmí ká mọ̀ nípa rẹ̀ káwọn náà sì má sàkó káwọn náà tún ṣetán láti tún fi kọ́ ẹlòmíì pàápàá jùlọ ẹni tí nǹkan bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ah kíní kan sì ń ṣe mí báyìí ah ẹnẹ́bí sọ̀rọ̀ àti làǹkọ́ wa fi ká ṣe kíní ẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí tó wàá hà padà ní ìbámu pẹ̀lú àdéhùn anábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àmì kùmà yẹn fa àkọ́hù fẹ́lẹ́ yẹ fàálì ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára láti ṣe ọmọ ẹ̀yà rẹ̀ láǹfààní kò sí láǹfààní. sọ eléyìí jẹ́ kó tó ṣe jẹ́mbà ibi tá a tó sí ni lónìí. eléyìí fi hàn wá pé kí ni nǹkan tó yìnbó gbé wá tó wá bá bàrà lójú rẹ tó tó fi wá débi pé ọ̀ka ìsìláàmù kún kankan má tó fi wá débi pé tó máa ń sọ pé ànábì kọ́ anìkíní kan báyìí ó ti máa yín mú láì jẹ́ pé kòkòrò wọnú mú rẹ̀ ó ti máa wò pé ẹ̀sán máa pa wá máa pa wá máa pa wá tó etí jọ́ọ̀nù àti dèvidì mú wá làwọn máa lò àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọba mu àwọn gẹ́gẹ́ bíi mùsùlùmí ètò islam wa mú wa ó gbọ́dọ̀ jọ wa lójú ga a ti gbọ́dọ̀ fi ṣeré rárá rárá islam wa bá mú wa kódà lẹ́nìkan bá fi ṣàwádà ó yẹ kí egun rẹ̀ ó déèyàn ó yẹ kí egun rẹ̀ ó déèyàn tòká ti fi yé pé ẹ̀sìn tiwa lélẹ́yìí ká lo tí inú ti máa ń dà wá láàmú ẹ̀sìn wa ni ẹnìkan tá a sì lè gbà láyè kó fi ń tẹ̀sìn wa mú wáyè kó fi ṣe yẹ̀yẹ́ kò sí. nítorí pé tí a bá fi àyè kán bá wa fẹ̀sìn wa ṣe yẹ̀yẹ́ sílẹ̀ kò sí nǹkan míì jẹ́ ọ̀sẹ́kù nù gbèsè ayé wa tí wọ́n ní tẹ̀ lójúmọ́lẹ̀. tòǹtòrí de eléyìí báyìí abẹ́lẹ́ wọn bẹ́lẹ́ dá wa kó túbọ̀ fi ìmáfẹ̀sìn wa sí wa wò. ó túbọ̀ ṣe ní rọrùn fún wa ọba ẹlẹ́dàá kó fún gbogbo alálàáfíà ó jẹ́ kí àlàáfíà kó tó gbogbo oríkèé wa ẹni tí ń ṣàárẹ̀ tó jẹ́ pé ó ti dá dùbúlẹ̀ bá gbé wọn dìde ẹni tó sì jẹ́ pé ń gbé ìdààmú kéré àbó tóbi ọlọ́run ọba kọ́ dákun kọ́ má fi bá wa jà ọlọ́run ọba kò fi wa lọ́kàn balẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wàá níbi èrè kùsù. Aleykum wọ́n ní báwo láti ṣe lè dá oyin gidi mà bá ti ṣe lè dá oyin gidi mà ń bẹ lọ́dọ̀ àwọn expert ẹ̀sìn Islam sọ pé fẹsítálù ahla dhikri in kuntum la ta'lamun àwọn tó bá ní experience láàmú àbílẹ̀ rẹ̀ dáwọ̀ bá ti mú àbí èyí wa torí ẹ̀ náà la sọ pé ìdáhùn gbogbo nǹkan wà nù alukur'an ẹnìkan tó wá fi olùmọ̀kànlérè ìjọba kó búrẹ́dì dà sínú báàgì ó máa wúwo tó bá wù jẹ́jẹ́jẹ́jẹ́ nìyẹn ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn wọn á ní ìjọba kó búrẹ́dì dà sínú báàgì ó máa wúwo tó bá wù ah! ó ní kò sí wàhálà kálù ó bá mú lọ sí bẹ́kìrì bàbá bẹ́kà tá a bá kó búrẹ́dì dà sínú báàgì yóò wúwo tó bá wù bàbá bíkà bá ní yóò wúwo tó yẹ báyìí ẹni tí wọ́n ṣe béèrè ní ẹ láyé mi ló ń bí ọ wà ọba sì irú búrẹ́dì wo lọ fi àpò sí torí bàbá àti sàlàyé pé tó bá yẹ pé ní pọ̀ọ́rọ́ ni yóò wúwo tó báyìí tó bá jó ní bẹ́ńbẹ́ ni yóò wúwo tó báyìí wọ́n sá kó gbogbo ẹ̀sìn wọ́n bá tiẹ̀ sọ ọ́ kó ṣe wí náà ni wọ́n á fẹ́ yí ẹ̀yìn padà lọ́wọ́ sọ pé níbo ní gbogbo ẹ̀ wà nù alukurani ó ní sẹ́ kò sínú alukurani ṣé bọ́lá sọ pé fẹ́ sàlù ahẹlẹ zikiri nkomtum láti àlọ ẹni tó mọ̀ nípa rẹ̀ láti bí tó béèrè béèrè bí torí ẹ àwọn ẹni tó mọ̀ nípa oyin lẹbi léèrè alihamudulilayi àwọn ọmọ tí ń kọ́ nípa greek so ẹlòmíín nu expert ni débi pò náà ó ní planti àwọn oyin tóun náà tó jẹ́ pé máa kó jọ ó ti mọ̀ ìtọ́jú original òun náà ń tà ṣe irú àwọn eléyàn tẹ bá ti bí wọn wọn sọ fún yín àmọ́ àwọn bàbá ní ká sọ fún yín alẹ ó lè jẹ ṣúgà la sọ fún yín mo rò pé iye torí pé èso yín là á lọ kọ ọjọ́ bó ṣe jẹ náà aleykum salaam. àbùrọ̀tún ẹ tún fẹ́ sọ di ẹ fẹ́ rẹ nù omi lásán mo pé iye wa torí láfíríkà ń bì sẹ́yìn ọ̀bá ti dàdà lúpọ̀ ẹ̀ sí gbà nísìnyí bíi kẹ́nìkan kọ́ mọ wá nǹkan lọ́dọ̀ lọ káyọ̀ kó sọ pé hasbunallahu wa ni'mal wakil láfíríkà yóò ní lẹ́ẹ̀mẹ́lò mo rò pé yé ẹsìn mọ̀ kí ngbà tó lọ ń gba anabi ibrahim aleyhi sẹlẹ̀ tọ́lá níbi iná burúkú tí àwọn tó fẹ́ jóná àwọn ọ̀daràn tí wọ́n dá tí anabi ibrahim sọ pé hasbunallahu wa ni'mal wakil àgbọ́ kó wí lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ìgbà tí àwọn ọ̀tá ànábì sallallahu alaihi wasallam náà kóra jọ bá àwọn pa ànábì alladhina qala lahumu an-nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wa qalu hasbunallahu wa ni'mal wakeel ọlọ́run ọ̀sọ́ pọ́ sọ́lẹ̀ mẹ́ta bákan náà ànábì Musa alayhi salam fífẹ́ kọ́ lọ́wọ́ bọ́ bá kó ní ọmọ sọ̀rọ̀ kọ́ máa yé yẹn kọ́ máa kí ló lò mà qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli kọ́ sọ jù bẹ́ẹ̀ lọ qala qad utita su'ulaka ya Musa sọlọ́n gbàdúrà rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀yin wá sọ pé ẹ̀ àwọn ànáfi ọlọ́mọnú àbí ẹ̀kọ́ tó <laughs> ah, ẹ̀yin tẹ́ ẹjọ́ dára ẹ̀yin tó wàhálà tó tó tó o bá ti jẹ́ kọ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ torí pé ìjádùn àní ni pé ń máa bá àníyàn yẹn ṣiṣẹ́ àsìkò tí wọ́n ń bẹ lọ́yìn sọ gbà pọ́ lọ́wọ́n gbà tọkàn rẹ bá ti balẹ̀ bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ ọlọ́run ti gbà amóhùnwò pé ẹ àdúró tí wọ́n ń tọrọ yìí níbi táwọn èèyàn pọ̀ dé ẹ ṣe wọ́n rò pé ibi tó dùn sí lọ wà torí ẹ̀ nínú hadith al-qudsi ọlọ́run sọ pé ana inda dhanni abdi bi gbogbo ntẹ́rù mi bá rò sí mi ibi ń tó rò sí mi ni màá máa wà wọ́n ti rò sọ́lọ̀ pé jọ́ wa yọ bọ̀ sí pẹ̀lú òkú ọlọ́run yọ bọ̀ sí náà wọ́n sì ń wò pé tó bọ́yá ni pẹ́ bọ́yá náà so eléyìí jẹ́ bó ṣe jẹ́ tí wọ́n bá ti ní kàǹkan sí kí lọ́ọ́ fẹ́ máa kà sí nígbà tí èsì pé wọ́n ṣe jálàbí mo rò pé yé wa nà. Ẹ̀kan náà la jẹ méje ọ̀pọ̀ méje péré abẹ́ rí nǹkan mẹ́ ọjà bó ṣe jẹ́ nà. Ààrẹ kò irú iṣẹ́ wo ni màá ṣe jù. nígbà tó jẹ́ pé kèfèrí lọ́sọ̀ ẹ̀já gbàgbé ẹ̀ náà. Aleykum salaam. ẹ ẹtí anabi sọlá àlùsọlá ń fẹ́ fàyọ fún wa bì níbẹ̀rẹ̀ òun náà ní pé ntí ń ṣe a dá ní kẹ́ ẹ lo nǹkan báyìí sí o lẹsẹ pé túmọ̀ rẹ̀ níbi tó bá ti lò lẹ́ẹ̀kan tà ìlò yóò mú nǹkan yẹn kú. nítorí pé díẹ̀díẹ̀ làmúdi wọlé sí ni lára díẹ̀díẹ̀ náà ni ọjà ti kó lára ẹ má kájú nígbà tí ẹ máa ti ń lo oògùn sáàrẹ̀ tí ń ṣe yín torí pé ojú ọ̀nà àkókò náà lẹ̀ ti ń tàn àmọ́ fi ìwà àti ìkájú fẹ́ẹ́ fi lé lára nítorí ni pé èèyàn tí máa sọ fún ẹ pé nǹkan tí ń sọ yìí oògùn rẹ ni so tó bá bẹ̀rẹ̀ sí ní kò jẹ ní ní ní kò jẹ tí tí wọn ò ní kò mú ó lè ó lè ó lè padà rán yàn lọ sí ọ̀run àpàpàǹdodo torí ẹ̀ lọ máa lò tún lò nítorí pé ẹni tí nǹkan ń ṣe ojú máa kàn wọn bóun nìkan yóò ṣe tètè kú ò ẹni tí wọn ń tọ́jú aláàárẹ̀ ojú ọgbọdọ kàn wọn torí tójú bá ti lè kẹyìn tẹ tọ́jú aláàárẹ̀ yín lẹẹ máa pa wọn ìlọ́fà ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ hospital wa àwọn medical doctor máa ṣe kú pààyàn lọ́pọ̀lọpọ̀ but they will never confess ó dijọ́ gbendàlùkìyà àmọ̀kan tó gbà torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wà yí gáà to become a medical doctor kó o ṣe wà yí Ghana lọ́mọ palẹ̀ mọ́dẹ́jọ́ gbẹ̀ndàlùkìyàm nítorí pé tọ́lọ̀ ń bá fún aláyè á kọ́ nípa fíkìú tó ní í ṣe pẹ̀lú mẹ́dísìn yìí ọ̀ràn bẹ́ẹ̀ tó pọ̀ but eagerness yẹn gbà mí torí owó ni àwọn èèyàn ronú ọ̀ràn tó wà ń bẹ ọ̀ràn tó wà ń bẹ pọ̀ gan because ó lè sí oògùn prescribe wa ma akthara dhalik òun lọ pọ̀ jù especially ńgbà tá à ń ti dára sí rọ ó ní bá a ti gbọ́dọ̀ kọ ògùn àbẹ́yìn rí medical doctor sọ kó oògùn tó clear rẹ̀ àyọ̀ máa ń ṣe nígbà tí èsì pé náírà kúta ló ti kọ́sẹ́ mo rò pé má náírà kúta lẹ́bàá jọ́ọ̀sì èyí náà gbókọ̀ náírà kúta ṣé àti èsì pé má gàtàgàtà ló kọ́ mo rò pé yé wa ẹ wọn kàn kọ kínní kankan àbá tẹ́bá tún gbé lọ́dọ̀ fámásì ònú tún máa àìgbọ́dọ̀ àìjà gbèsè ẹ̀jẹ̀ ìrọ̀lá ẹ pààyàn kalẹ̀ nu yóò dùn. àbá wọn a máa wọn a máa ṣe oògùn kọ tó ń bá kọ tó yé e lè má yé fámásì ètò wá sí gbogbo fámásì ní ó tún jẹ́wọ́ pé nǹkan kò yé mi o olóòtú máa kọ́ ọmọkùnrin dìgírí irú èwo ni wọ́n gbà yóò bá lọ gbégbé fún gbé fún yà ẹ̀rí pé àwọn náà tún gbìyànjú lẹ́yìn ọ̀rẹ́ yẹn pé tí physician kan bá prescribe oògùn fún ọ tó bá dọ́dọ̀ pharmacist tún padà sí ọ̀dọ̀ physician yẹn kó confam yọ confam lọ́nà méjì sóògùn tí mo ní kó fún ọ gangan wọn fún ọ ṣé ní tí mo kọ pé ọmọ àlò náà ni wọ́n tún kọ nítorí èèyàn ti kú púpọ̀ púpọ̀ wọ́n náà bá ń wá ìtọ́jú tó nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé pàápàá ń gbàdúrà pé tèlédè làwọn fi ń kọ́ gbogbo nǹkan o aburú ṣẹlẹ̀ pọ̀ aburú ṣẹlẹ̀ púpọ̀ púpọ̀ nínú mẹ́dísìn tẹ̀ ń wò yìí àìmọye tó ti pààyàn àìmọye tó ti pààyàn ni wọn wọn ṣe operation wọn lọ gbàgbé ọ̀bẹ sínú aláàárẹ̀ tọ́jà pé ńlọ́ba kù sáwọn jẹun ó dà láyra tó àìmọye ojú ń dùn yàn wọn á ní wọn sọpírẹ́ṣàn oògùn kan wá wà tó jẹ́ pé tí wọ́n máa ń kán sójú yìí yóò jẹ́ kó ju ibi tí wọ́n ti fẹ́ ṣe ọpírẹ́ṣàn yẹn kó tètè máa fẹ̀ tí ó fi tètè clear fún iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe so wọ́n wá fún ní opposite rẹ̀ dictation spelling méjèèjì káràtì kan ló jẹ́ wọ́n yàtọ̀ pharmacist tó ń wá gba kíní tí wọ́n kọ fún aláàárẹ̀ òun bá ó bá gbójò fáìnà eléyìí tó ń gbé fáláàárẹ̀ òun tí ó jòkójú ọ̀fọ̀ ni dírọ́pù kan tí wọ́n bá lè kán sójú yìí tójú yìí ọba là àyàfi kí wọ́n sọ́ra kó gùn fọ́sẹ̀ kan òun á gbé tí ó jòkójú ọ̀fọ̀ ó gbé fáláàárẹ̀ ọlọ́run ló ní ká láàrin ó tètè nífura o. náà ni sẹ́rí ó yẹ kẹ́rẹ́ kí yóò tún máa sùn àtúnkù yìí o ike ẹ ebi dókítà lọkọ fún mi ebi ó kú dànù ó kú dànù lásán tí wọ́n bá ti lè fún ẹ lóògùn kan lẹ́yìn náà kìí ṣe pé anything anything gbọmọgbọmọ hospital hospital torí pé ń gbà mí náà wọ́n fa àwọn èèyàn kọ́ sẹ́ni eléyìí ní ti ṣẹlẹ̀ kò sí yàtọ̀ ẹ̀rọ tó bá sòtọ́ fún ọ wọn ò bá parọ́ fún ọ ní ti ń ṣẹlẹ̀ là ń sọ fún ọ wọn fa àwọn èèyàn kọ́ sẹ́ni nítorí wọn ti lògùn lògùn lògùn lògùn kò síṣẹ́ ó dá ẹtún já lélẹ̀ lélẹ̀ lélẹ̀ lélẹ̀ so ẹ̀yin ò ní mọ̀ àfi tẹ̀ ń bá náwó rẹ̀ ìgbà náà lẹ́ mọ̀ pé àwọn fi wá kọ́ sẹ́ni so torí ẹ̀ kì í ṣe pé tí nǹkan bá ti ṣèyàn ta ìṣèyàn èèyàn máa sáré lọ sọ́spítù ìgbà míì ní ìsìn èèyàn ìbáṣẹ rẹ sí lọ síwítù ojoojúmọ́ lọ sọ síwítù wọn ní kọ lọ láàbù ọlọ láàbù wọn tẹsítì ẹ̀jẹ̀ ìtọ̀ ìgbẹ́ gbogbo ẹ náà ìgbẹ́ tí ọjà ti fa oṣù ni ó mú wá. ẹ wá ṣe gbogbo tẹsítì wọn á sọ pé kò sí ní tó kù ju kàn operation fún ọ lọ ẹ dákun operation fún gbẹ wọn máa ń ṣe ẹnìkan wà lákàkùn. nínú àwọn medical doctor yẹn náà ah! ẹ má jà sí o because tẹ ẹ bá ṣe ó tún lè sínú àbúrú mi fún arákùnrin yìí ẹ tún fi lọ àwọn ẹni tó mọ̀ jù wá lọ ṣé tó padà wá sóògùn ewédú wàláhì expert ńlá yẹn wọ́n ní kò kò sí lù yín máa wà ní ìgbà tí ó wá rí onítìǹ lọ́wọ́ sọ fún un. ọkọ fún lábẹ́rẹ́ kan pé kó lọ sùn ọ dákúlẹ̀ kan náà ni wọ́n wá sọ pé tó bá ti délé ewé dùn ní kó lọ sí fún wa kò gbọ́dọ̀ ní magi kan magi ranu kan kíní kankan rọbìṣì kan iyọ̀ kan kó ọmọ wa kó ewé dùn mu bí omi bàbá yìí yàgbé ọ̀fẹ́ yà kú tó o túmọ̀ sí pé àwọn mẹ́díkù dọ́kítọ̀ yẹn náà wọ́n máa ń tẹ́jú ra wọn lọ àṣẹnu fámásìtì ló ti fún mi léwé dùn ní. so ó túmọ̀ sí pé ẹ má máa tètè yára àfi wọn fún ọlọ́gùn máa kó mu máa kó mu máa kó mu tó bá ti rí i pé ń tá a tọrọ látara oògùn yìí kọ́ là ń rí tó tètè padà torí pé ńgbà míì wọ́n lè sọ pé oògùn táwọn ní kó fún ọ náà báwọn sì ṣe ní kó ọ máa lò ní yìí ṣe rí lónìí nù. No bóyá ńgbà tó lọ tán lọ́lọ́ ní kátẹ́gùn tún fẹ́ so náà lórí kìkì í sóògùn tó yẹ kí n fún un ọlọ́run sì ti ní àbẹ̀yìn ni màlẹ́kà ni wọ́n ni so ọlọ́run wá ní kí wọ́n náà tètè lákàkùn lọ́ba padà lọ wàhálà yóò máa dúpẹ́ fọlọ́ ni pé ọlọ́run ló ní kó padà wá àmọ́ kò ní sọ bẹ́ẹ̀ o torí pé professionalism àbí òye ok um, um, ṣe é mú òògùn dáa fún yín lánàá ẹ̀ wá. ok a máa prescribe omi fún yín irọ́ lásán tó ń ti mọ̀ pé ọlọ́run ló ní kọ́ padà wá tó ń ti mọ̀ fẹ́ lò ń bẹ̀ ni pé ẹni tí ń tọ́jú aláàárẹ̀ wọn gbọ́dọ̀ máa kájú kò gbọ́dọ̀ máa kájú ìwọ aláàárẹ̀ ìkájú ń dà wọ́ láàmú tẹ́lẹ̀ tẹ́ni tí ń tọ́jú rẹ náà bá jẹ́ pé ń kájú ó tètè kú torí ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sọ pé lọ́ọ́ lò ó. ó tún ní à ó ti lò ó kókó ń bẹ ìkájú ní gbogbo ọ̀rọ̀ wọn. sẹ́mọ̀ pé kì í tún sáláàrẹ̀ nìkan ní máa kájú àwọn èèyàn rẹ̀ tí máa ń tọ́jú rẹ̀ náà ń kọ́ àwọn náà máa bá a kájú. ẹ̀ ló jẹ́ pé tí bá tẹ́ nìkan dúró lọ síbítù ẹ̀yin tí yíyẹ ń lọ tọ́jú rẹ̀ bóyá tọ́lẹ̀ ń kó àbígbẹ̀ tó ń pé à ń kó gbẹ à ń kó tọ̀ ó rí àníṣe bẹ́ẹ̀ nǹkan bá nura bẹ́ẹ̀ nǹkan bá àbí òye ẹ̀ ń bá gbóúnjẹ wa ẹ máa ń pè ẹ dókítà ṣé ńgbà wo lẹ́ẹ̀tì jáde wa ẹ ń lóògùn kọ̀ọ̀kan tàbí ìgbà tí kìíní yìí yí padà à ńgbà tẹ mọ̀ pẹ́yìn ní níta lè fi yí padà kí lẹ gbé wá sí. tò ẹ rí i pé aláàárẹ̀ ń kájú àwọn fámìlì rẹ̀ ń kájú ẹni tí ó tọ́jú rẹ̀ ńkọ́ òun sẹ́mi kò ní gbamagbama ti ẹ̀ pọ̀ ipò ti lò ó inú rẹ̀ ò tún ti kú ń bẹ́ẹ̀ nígbà tí ànábì ní nǹkan kan tí ó sọ tí nǹkan ó kú ń bẹ́ẹ̀. bàtà ní buhari pàṣẹ ju wọn fẹ́ pọ̀ àkọ́ ni pé ntáwá wí yóò ṣiṣẹ́ sùúrù yín ni ò tó so ẹ̀yin ò gbọ́dọ̀ yí ọ̀rọ̀ yín padà nítorí ẹni tí ẹ ń tọ́jú tẹ́ bá ti mọ̀ pé dájúdájú tẹ́ ẹ ń lò fún náà ló wúlò àwọn náà dọpọlọ yín rú tẹ́ẹ̀fì máa wá lọ fi iyọ̀ tọ́jú ṣúgà iyọ̀ lọ́yẹ kẹ́ ẹ lo ẹ wá di pé ṣúgà lẹ́ ń lọ gbé wá àbí ṣúgà lọ́yẹ kẹ́ ẹ lò iyọ̀ lẹ́ẹ̀ máa gbé kalẹ̀ torí wọ́n wọ́n àwọn èèyàn lè pọ̀ ọlọ́pọlọ dànù ntí wọ́n mọ̀ pé ńlọ́nà yẹn ìwọ náà stand ìdínú la náà bínú tún lọ la oyin tún lọ la oyin tún lọ la oyin nígbà tí bàbá ẹlẹ́jọ́ ìjẹ́jọ́ rẹ̀ wá pọ̀ anabi ní òdodo lọ̀rọ̀ náà irọ́ nìkan ọmọ ìyá rẹ̀ pa ṣé yóò tún padà wọn sòsẹ́ mọ̀ pé oògùn òṣìṣẹ́ àbí òní ṣiṣẹ́ ní wàhálà yóò ṣiṣẹ́ òdodo lọ́lọ́run sọ irọ́ nìkan ọmọ ìyá rẹ̀ pa ó náà sọ fún pé wo sórí <laughs> wọ́n ti sọ pé oyin yìí òun lòògùn tí ń jọ èmi ò sì lè máa lọ kí n máa bọ̀ lọ́nà ọba rẹ̀ ọmọ ti dúró ọmọ dúró àà eléyìí ò jẹ́ bó ti ṣe jẹ́ ó túmọ̀ sí pé tí wọ́n bá prescribe oògùn fún wa wọ́n sì ní báyìí ní ká máa lo àgbọ̀dọ̀ fagbárí tí wàá tó ẹlẹ́ẹ̀kejì wọ́n ní títí iye ìgbà báyìí lọ́ọ́ máa lò tó o bá sá ti rí side effect burúkú máa lò inṣàlá ọlọ́run ọba ó jẹ́ kí ọlọ́run fi ṣe sábàbí àti mú nǹkan tí ń ṣe ọ́ kù tó eléyìí pàtàkì náà báàlẹ̀ kò wọ́n ní kò yọ zakat rí àmọ́ tó tó yọ zakat àwọn afowó yẹn sun ọdún kan wọn wá kú dẹdẹ kọdún kù lọ́lọ́run ọbẹ ẹlẹ́dàá wa lọba gbẹ̀mí rẹ̀ ṣé ìgbà tásìkò yẹn ò tí kò tó ti dọ̀ràn yẹn pé kí ayọ̀ zakatu nu owó rẹ̀ ńgbà tí wọ́n bá wọ́n bá pín dúkìá rẹ̀ bí àbí wọn ò ní yọ ìgbà tí ọdún kan yẹn ò ti kò bọ́ọ̀n láyé lórí owó yìí kò sí zakat kankan tí wọ́n yọ ọbẹ̀ tọjọ́ rẹ̀ àmọ́ tá a bá pé àsìkò yẹn kò lónìí ọkùnrin àwa kú lọ́la kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ yọ zakat nù owó lára ń tá a yọ ọ̀nà kó tó di pa pín ogun náà. tó àmọ́ àwọn kan wà tán lówó kó tó di pé wọ́n kú wọ́n ti jẹ zakati ọdún pípọ̀ kalẹ̀ wọ́n yẹ san ẹ̀yin tẹ̀ sí jọ́mọ rẹ̀ tẹ̀ jẹ́yàn rẹ̀ ẹ̀yin ti mọ̀ pé bàbá yẹn ó ń jẹ gbèsè zakati jọ ni kìí san ẹ mọ iye ọdún tí bàbá yẹn ò fi yọ zakati ẹ sì yọ gbogbo ẹnu dúkìá rẹ̀ tó bá jẹ gbogbo dúkìá run àjẹpọ̀ àdúpẹ́ fọlọ́nù kò sí ní ọ̀sẹ̀ kù fẹ́yìn àfẹ́kún àfi sùúrù lè jẹ́ bó ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك